róòmù orí kẹrin. kí ni kí a wí nípa abraham bàbá ńlá wa nípa ti ara kí ni ìrírí rẹ̀ bí ó bá jẹ́ pé nítorí ohun tí ó ṣe ni ọlọ́run fi dá a láre ìwọ̀nba ni ohun tí ó lè fi ṣe ìgbéraga ṣùgbọ́n kò lè fọnnu níwájú ọlọ́run ohun tí ìwé mímọ́ sọ ni pé. abraham gba ọlọ́run gbọ́ ọlọ́run sì kà á sí ẹni rere. a kò lè pe èrè tí òṣìṣẹ́ bá gbà ní ẹ̀bùn. E ẹ̀tọ́ rẹ̀ ni ṣùgbọ́n ẹni tí kò ṣe nǹkan kan ṣùgbọ́n tí ó ṣáà ní ìgbàgbọ́ sí ẹni tí ó ń dá ẹni tí kò yẹ láre ọlọ́run kà á sí ẹni rere nípa ìgbàgbọ́ rẹ̀ dáfídì náà sọ̀rọ̀ nípa oríire ẹni tí ọlọ́run kà sí ẹni rere láì wo iṣẹ́ tí ó ṣe ó ní. ẹni tí ọlọ́run bá dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì tí ọlọ́run bò ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ ó ṣoríire ẹni tí olúwa kò ka ẹ̀ṣẹ̀ sí lọ́rùn sì soríire. ṣé ẹni tí ó kọlà nìkan ni ó soríire ni tàbí àti ẹni tí kò kọlà náà ohun tí a sọ ni pé ọlọ́run ka ìgbàgbọ́ sí iṣẹ́ rere fún Abraham ipò wo ni ó wà tí ọlọ́run fi kà á sí ẹni rere lẹ́yìn tí ó ti kọlà ni tàbí kí ó tó kọlà kì í ṣe lẹ́yìn tí ó ti kọlà kí ó tó kọlà ni ó gba àmì ìkọlà bí ẹ̀rí iṣẹ́ rere nípa ìgbàgbọ́ tí ó ní nígbà tí kò ì tí ì kọlà nítorí èyí ó di bàbá fún gbogbo àwọn tí ó ní ìgbàgbọ́ láì kọlà kí Ọlọ́run lè kà wọ́n sí ẹni rere ó sì di bàbá fún àwọn tí ó kọlà ṣùgbọ́n tí wọn kò gbẹ́kẹ̀lé ìlà tí wọ́n kọ ṣùgbọ́n tí wọ́n ń rìn ní irú ọ̀nà ìgbàgbọ́ tí bàbá wa Abraham ní kí ó tó kọlà nítorí kìí ṣe nítorí pé abraham pa òfin mọ́ ni ọlọ́run fi ṣe ìlérí fún òun àti ìran rẹ̀ pé yóò jogún ayé nítorí ó gba ọlọ́run gbọ́ ni ọlọ́run sì kà á sí ẹni rere nítorí bí ó bá jẹ́ pé àwọn tí ń tẹ̀lé ètò òfin ni yóò jogún ìlérí ọlọ́run a jẹ́ pé ọ̀ràn àwọn tí ó dúró lórí ìgbàgbọ́ di òfo ìlérí ọlọ́run sì di òtúbáńtẹ́ nítorí òfin ni ó ń mú ìbínú ọlọ́run wá ṣùgbọ́n níbi tí kò bá sí òfin kò sí ẹ̀ṣẹ̀ ìdí nìyí tí ìlérí náà fi jẹ́ ti ìgbàgbọ́ kí ó lè jẹ́ ọ̀fẹ́ kí ó sì lè fẹsẹ̀ múlẹ̀ fún gbogbo ọmọ Abraham kì í ṣe fún àwọn tí ó gba ètò ti òfin nìkan bí kò ṣe fún ẹni tí ó bá ní irú ìgbàgbọ́ tí Abraham ẹni tí ó jẹ́ bàbá fún gbogbo wa ní gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀ pé mo ti yàn ọ́ láti di bàbá fún ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè. níwájú ọlọ́run ni abraham wà nígbà tí ó gba ìlérí yìí níwájú ọlọ́run tí ó gbẹ́kẹ̀lé ọlọ́run tí ó sọ òkú di alààyè ọlọ́run tí ó ń pe àwọn ohun tí kò tíì sí jáde bí ẹni pé wọ́n wà abraham retí títí ó gbàgbọ́ pé òun yóò di bàbá fún ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè gẹ́gẹ́ bí ọlọ́run ti wí pé. bẹ́ẹ̀ ni àwọn ọmọ rẹ yóò rí ìgbàgbọ́ rẹ̀ kò yẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé ó ro ti ara rẹ̀ tí ó ti di òkú tán nítorí ó ti tó ẹni ọgọ́rùn-ún ọdún ó tún ro ti Sárà tí ó yàgàn kò fi àìgbàgbọ́ síyèméjì sí ìlérí Ọlọ́run kàkà bẹ́ẹ̀ ṣe ni ìgbàgbọ́ rẹ̀ túbọ̀ lágbára sí i ó fi ògo fún Ọlọ́run nítorí pé ó dá a lójú pé ẹni tí ó ṣe ìlérí lè mú un ṣẹ ìdí rẹ̀ nìyí tí ọlọ́run fi ka ìgbàgbọ́ rẹ̀ sí iṣẹ́ rere fún un ṣùgbọ́n kì í ṣe nípa òun nìkan ṣoṣo ni a kọ ọ́ pé a ka ìgbàgbọ́ sí iṣẹ́ rere a kọ ọ́ nítorí ti àwa náà tí a ó kà sí ẹni rere gbogbo àwa tí a ní ìgbàgbọ́ nínú ẹni tí ó jí Jésù Olúwa dìde kúrò nínú òkú ẹni tí ó kú nítorí ẹ̀ṣẹ̀ wa tí a sì jí dìde fún ìdáláre wa.